arákùnrin àtàlábì tó ń gbọ́ wá sẹ́. friends mú ìgbìyànjú wa wá fún ẹ ní. we are bringing this exhortation. láti ìwé Genesis orí kọkànlá. from Genesis chapter eleven. a fẹ́ sọ nípa bí ayé ti wá ń dàgbà sí. we want to talk about how the world was getting older. ṣùgbọ́n a fẹ́ sọ nípa ìgbéraga tó máa ń bà ọ̀lẹ àwọn ènìyàn. and also tell you about the pride that comes on man. lóòótọ́ ni Ọlọ́run fún àwa ènìyàn ní ìmọ̀. truly God gave man wisdom. Ọlọ́run fún wa ní ọpọlọ. he gave us understanding. ó jẹ́ tóbi ká tó di dá àwa ní àwòrán ara uh, that's why he created man in his own image. a yàtọ̀ sí àwọn we are different from animals. hallelujah. praise the lord. ti pé a lè dá oríṣiríṣi a lè kọ́ oríṣiríṣi a sì lè ní ìmọ̀ oríṣiríṣi nìyẹn. because we have intelligence and with this intelligence we are able to create different kinds of things. but if this intelligence and wisdom is not used in the right way. tó bá lò in a way that is contrary to the will of God. God will judge. this is the story of Genesis chapter eleven. hallelujah. praise the Lord eléyìí sọ nípa ìgbà tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí i. This talks about when men began to multiply. Nígbà yẹn èdè kan ṣoṣo ni gbogbo ayé ní. The whole world at that time was speaking one language. Máa kà fún láti ẹsẹ̀ orí ẹsẹ̀ kìíní orí kọkànlá. You can see that in eleven chapter eleven verse one. Gbogbo ayé sì jẹ́ èdè kan. And the whole earth was one language. Àti ọ̀rọ̀ kan. And one speech ó sì ṣe bí wọ́n ti ń rìn láti ìhà ìlà oòrùn lọ. and it came to pass as they journeyed from the east. wọ́n rí pẹ̀tẹ́lẹ̀ kan ní ilẹ̀ Sinari. that they found a plain in the land of China. wọ́n sì tẹ̀dó síbẹ̀. and they dwelt there. wọ́n sì wí ìkíní sí èkejì pé. one to another. ẹ wá náà. go to. ẹ jẹ́ kí a mọ bíríkì. let us make brick. ká sì sun wọ́n jiná. and burn them thoroughly. bíríkì ni wọ́n ní ní òkúta. and they had brick for stone. ọ̀dà ilẹ̀ ni wọ́n sì fishy fi ṣe ọ̀rọ̀. and slime had they for mortar. wọ́n sì wí pé ẹ mọ́ náà. and they said go to tẹ ìlú kan dó. let us build us a city. kí a sì mọ ilé ìṣọ́ kan. and a tower. orí èyí tí yóò sì kan ọ̀run. whose top may reach unto heaven. kí a sì lé orúkọ. and let us make us a name. kí a má bàa túká kiri sórí ilẹ̀ gbogbo. lest we be scattered abroad upon the face of the whole earth. arákùnrin àtàlábìnrin. and the friends. o lè wọ́n tí nǹkan tí a kàn kọ sílẹ̀ wẹ́rẹ́ jẹ́ yìí. this what we have just read for you. ó lè dàmẹ́ pé kí ni ilé ìwà ilé ìwòsàn wa bí ọlọ́run nú may ask, you may ask, why was God annoyed about this? I want you to realize. that anything that you do. tó without God being number one in your heart. without God being the centerpiece ọ̀nà òòjà ọlọ́run nú. it will displease God. ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gba ọrọ̀ jọ. many people are collecting gathering wealth. wọn ò sì mọ ọlọ́run. without knowing God. wọn ò fẹ́ mọ ọlọ́run rárá. and they do not wish to know God. mo fẹ́ kó mọ̀ pé. I want you to know this though. ọ̀nà kan ṣàwà bu àtàgbàsọ lọ́run. that you will displease God. ọ̀pọ̀lọpọ̀ ó lè jẹ́ pé wọ́n gbá wọ́n gbé iṣẹ́ gíga kan lélẹ̀ maybe a lot of people establish a big company. wọ́n lè jẹ́ pé àwọn gan ni ọ̀gá níbi iṣẹ́ náà. they might very well be the leader the boss of the company. gbogbo sá wà nírọ̀rùn fún wọn. and everything is easy for them. ò bá mọ ọlọ́run. but if you do not know God. mo fẹ́ pé láìpẹ́ wà á tàpá sí ọlọ́run. pretty soon you will dissatisfy God. ó lè jẹ́ pé ìkan náà tó ń ṣiṣẹ́ fún ẹ. maybe some that are people working for you. ló máa tẹ̀ mọ́lẹ̀ níbi tí ò yẹ. might be those that you will stamp upon without doing righteously. tó máa rò pé kò jẹ́ say well it doesn't matter anything. ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé. but I want you to know. gbogbo irú nǹkan bẹ́ẹ̀ wọ̀nyẹn. that such things. lọ́lọ́run ló máa ń kan ọlọ́run. God looks at them. ó sì máa ń kan ó máa ń tọ́ ọlọ́run. and it touches God. Ọlọ́run sọ pé. And Bible says. Tó o bá jẹ́ kí àwọn aláìní kígbe sí òun. That if you allow the poor to cry unto him. Ọlọ́run sọ pé òun yóò dájọ́. God says he will provide Ọlọ́run he Ọlọ́run ló máa ń gbẹ̀san fún àwọn aláìní. God is the one that fights for the poor. Òun ló máa ń gbẹ̀san fún àwọn tí wọ́n jẹ́ èèyàn kékeré tí wọ́n rò pé. He is the one that fights for the people little people. Hallelujah. Praise the Lord. mo sọ pé. That's why I say. Kókó bá ń gbàjọ tó ṣe. That whatsoever you are gathering. Tó o bá jẹ́ kí If you do not make God the centerpiece peace. mo fẹ́ kó mọ̀ pé pẹ́ láìpẹ́ ló máa tàpá sọ́lọ́run. very soon you will satisfied, God. láìpẹ́ o máa déṣe. you will sin. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn ará bí yìí nígbà ayé kà kọ́kọ́ yìí. it was the same thing with these people in those days. wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé àwọn fẹ́ kọ́ ilé tó máa kan ọ̀run. they wanted to build a tower that will rise unto heaven. fún orúkọ ara wọn. for their own name. wọn ò fẹ́ wọn ò rántí ọlọ́run mọ́. they did not remember God. nígbà kò sígbà máa bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan wọ̀nyí tí ní with that there is no way you can do such a thing without deception satisfying God. In verse 5, God says, olúwa sì sọ̀kalẹ̀ wá ìwo ìlú tí and the lord came down to see the city and the tower. tí àwọn ọmọ ènìyàn kọ́. which the children of men build. olúwa sì wí pé. and the lord said. behold ọ̀kan lé àwọn ènìyàn wọ̀nyí. the people is one. èdè kan ni gbogbo wọn ní. and they have all one language. èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe. and this they begin to do. ǹjẹ́ nísinsìnyí kò sí ohun tí a ó lè gbé ta ó lè gbà lọ́wọ́ wọn. and now nothing shall be restrained from them. tí wọ́n ti rò láti ṣe. which they have imagined to do. náà ẹ jẹ́ kí a lọ sọ̀kalẹ̀ lọ. go to let us go down. kí a dà wọ́n lè dè rú níbẹ̀. and there confound their language. kí wọ́n kí ó má ṣe gbéde ara wọn mọ́. that they may not understand one another's speech. hallelujah. praise the Lord. mo fẹ́ kó mọ̀ pé láti ibi eléyìí. I want you to know that from this. ibẹ̀ ni gbogbo èdè oríṣiríṣi ayé ti kúnlẹ̀. arose all the languages of the world pé èdè wọ̀nyí ló sì ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ má lè bára wọn sọ̀rọ̀ it is because of this destruction of language that many people cannot communicate with each other. nítorí èdè wọ̀nyí ní ọ̀pọ̀lọpọ̀ ayé ní ọkàn kan náà. they do not have the same one heart anymore. kó ń ṣe tirẹ̀ bọ́n ṣe lè yàn. everybody do their own as they wish. hallelujah praise God. fẹ́ kó mọ̀ pé. but I want you to know this. ohun tó ṣẹlẹ̀ ní ìgbà náà. that what happened in those days. ó tún ti ń ṣẹlẹ̀ ní ó ti fẹ́ is happening again today tí wọn ò ìmọ̀ ọlọ́run rárá. as men are building things for themselves without knowing God. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n tún ṣe nísìnyí. that's how they do again today. ní tẹ̀ wá wà láyé ìsìn nísìnyí. and what's happening in the world today. àwọn ọlọ́mọ ìjìnlẹ̀ tiẹ̀ tí wàá ti ti ń kọ́ oríṣiríṣi nǹkan. now there are many scientists uh, who have studied different kinds of things. èyí tí àwọn ènìyàn tiẹ̀ tí wàá ti ń ti nísìnyí tí ti ga. and what we are learning today is is is. ti ti lo ń dé ojú ní òṣùpá. now we can go to the moon and return oríṣiríṣi tí wọ́n fi tó fi ti ń gbéjọ tó ń kọ́. things that people build upon themselves and for themselves. but tí àwọn ènìyàn bá mọ ọlọ́run tó àwọn ti awon eniyan ba mo olorun to ti olorun but if they do not remember God. tí wọ́n bá fi ọlọ́run ṣe and they do not put him first. ìfẹ́ kò mọ̀ pé láìpẹ́ máa sọ kalẹ̀ wá. soon God will come down. wá wo nǹkan tó ṣẹlẹ̀ nísìn. let us see what happened. ní gbogbo àgbáyé ó dàbí pé èdè òyìnbó yẹn ti fẹ́ di pé òun ni gbogbo ayé fẹ́ máa kọ́ nísìn. today everybody speaks English and is learning English. gbogbo àwọn tí wọn ò tiẹ̀ ki kì í sọ èdè òyìnbó ní orílẹ̀-èdè those who do not speak English in their own native tongue. wọ́n rí pé láti lè láti lè bẹ̀ sí bá àwọn òyìnbó tajà. they have found that in order to trade successfully in the world. àwọn òyìnbó wọ̀nyí ni ọjà ń wọ́n pọ̀ jù since it is the it is the western world that have much wealth. àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní kọ́ òyìnbó lóríṣiríṣi. they also have begin to learn English. káwọn náà lè bẹ̀rẹ̀ sí ní tàbá òyìnbó tà. so that they might be able to trade with the with the western world. I wanted to to know that one time ago. àwọn ará Amẹ́ríkà wọ́n lọ sínú afẹ́fẹ́ wọ́n gbé. Americans wọ́n lọ sínú òṣùpá. went to the moon. wọ́n gbé ọkọ̀ tó ń lọ sínú àwọn ọ̀run wọ̀nyẹn. and they went with their uh, uh vehicles to the to the moon. ṣùgbọ́n mo kó mọ̀ pé. but I want to know also. àwọn ará Russia náà tún gbé tiwọn náà lọ sínú afẹ́fẹ́ gbà náà. the also went to the atmosphere at that time. èdè nìkan náà ni wọ́n fi yàtọ̀ síra wọn. they were different only in their tongue. wọn èdè ni wọ́n yàtọ̀ síra wọn sẹ́. in their language. nígbà tí wọ́n wá wọn wá pé káwọn ṣe àsowọ́pọ̀ kan. both of them decided to agree together. wọ́n ṣe jọ pàdé nínú afẹ́fẹ́ lọ́hùn. they have an agreement that they should meet together in the air. pé kán pàdé nínú ọkọ̀ kan náà. meet in the same space. lè máa bá wọn jọ kán jọ fọwọ́sowọ́pọ̀. so that they might they might shake hands. irú àwọn yẹn ni irú tí àwọn ọmọ àwọn ọmọ ìgbà náà fẹ́ ṣe náà. these were the type of things that men in those days wanted to do. àwọn náà fẹ́ kọ́ ilé dé ọ̀run. they wanted to build a tower up to heaven. wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kọ́ lóòótọ́. and they were building it. but God said he did not want them to do such a thing. Because once they do that, they do not want to know God anymore. Because pride enters into the heart of man. The devil uses all such things to cause man to sin. And that is why God did not want man to be proud. I want you to know that all the learning we have have in this world today. Ọlọ́run ló fún àwa ènìyàn lọ́gbọ́n náà. It is still God that gives us such wisdom. Bíbélì sọ fún wa pé. The Bible tells us. áńgẹ́lì kan ló sọ fún Dáníẹ́lì. An angel told Daniel. Dáníẹ́lì orí kejìlá. In Daniel chapter twelve. Ní ẹsẹ̀ ìkẹyìn rẹ̀. In verse four. ìmọ̀ yóò pọ̀ sí ní Learning shall increase in the end of the world. Ọlọ́run ló ń fún àwa ènìyàn náà ní ìmọ̀ yẹn. And I want you to know that it is God that gives us this learning. Díẹ̀ tí gbogbo ta fi ń ṣe ọkọ̀ ojú omi ta fi ń ṣe ọkọ̀ aeroplane nìyẹn. The wisdom we have to build airplanes and ships is from God. that's why we have some that we can even build that goes to the head, to moon and come back. This is all wisdom from God. But if because of our wisdom we do not want to know God, and we begin to say there is no God anywhere. It is a pity. Because God is coming soon to to judge. What God tí Bíbélì is Hear what the Bible says. In in the book of Revelation. Chapter ten. The Bible says an angel came down. Ó gbé ẹsẹ̀ kan lé òkun. With one foot upon the sea. Ó gbé ẹsẹ̀ kan lé orílẹ̀. And another one upon the land. Ó sì sọ pé ìgbà náà di kúkúrú. And he said time shall be no longer. Hallelujah. Praise the Lord ọlọ́run náà ti fẹ́ gba ayé ìpadà sí ọ̀dọ̀ rẹ̀ nìyẹn. that is God is about to take over this world. nígbà tí ayé bá bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi bó ṣe wọ́n. and when God begins to do what they like when when men begin to do what they like upon the face of the earth. tí wọ́n ò tẹ wàá rántí ọlọ́run mọ́. without remembering God. tí wọ́n rò pé gbogbo èyí táwọn ti kọ́jọ yìí náà ni ni ló ti mú wọn dèèyàn ńlá lójú àwọn. thinking that all their achievements has made them great. wọ́n sọ pé àwa náà ti wá di nǹkan. and thinking that they have become great men. gbogbo ibi tá a lè lé that all areas of learning we we have explored it. pé kò sí àwa àwa náà àwọn èèyàn kan wọ́n sọ pé àwọn èèyàn gan ti fẹ́ di ọlọ́run bíi tiwọn. and now they are even thinking that they are becoming gods bọ́n God will come down from heaven. the bible says the angel put one foot upon the sea. and the other one upon the earth. ó and he swore and said that time shall be no longer. the world is coming back to the hand of God. Jesus is coming back soon. friends. that was the reason why God destroyed their language in those days ọlọ́run fẹ́ kọ́ kí àwọn èèyàn lọ́wọ́ kù. because God wants to to to uh, re remove the uh, influence of man. hallelujah praise the Lord. ìgbà náà súnmọ́ ilé ìfà ìṣe. the time is at hand. Yes, wá ń padà bọ̀. God Jesus is coming soon. Jesus, sọ pé. Jesus says. nígbà tí tó bá fẹ́ máa bọ̀ yẹn. that at the time of his return. ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì kan bẹ̀ sí. there shall be signs. ìkọ̀nú àwọn àmì náà ni pé. one of the signs is that ìmọ̀ yóò pọ̀ sí. learning shall increase inú àwọn ìmọ̀ náà ni pé. among the signs are these. ìmọ̀ ìpinnu ọlọ́run àti ìjọba ọlọ́run. understanding the will and the kingdom of God. ọlọ́run ló bẹ̀rẹ̀ sí ní wá pé. God has begun to show us this wisdom. pé òun dá ayé yìí fún ara òun. and he has created this world for himself. òun sì dá àwa ènìyàn sórí ilẹ̀ láti máa bá wa rìn. and he has created man upon this earth so that he can walk with us. ọlọ́run dá àwa ènìyàn láti máa bá wa gbé láti máa bá wa rẹ́. God has created man so that he can fellowship with man. ìgbà àwọn ènìyàn ló kùnà ọlọ́run. But man has fallen short of the glory of God. Ìdí àgbà tí Ádámù dẹ́ṣẹ̀ lọ́jọ́ kìíní yẹn sẹ́. And that is why when Adam sinned in the beginning. Ọlọ́run ò lè bá ènìyàn rẹ̀ púpọ̀ mọ́. God can no longer fellowship with man. Ọlọ́run sì ń fẹ́ máa bá ènìyàn rẹ̀. God still desires to fellowship with man. Ó sì wá ṣe ìlérí olùgbàlà. And so he gave a promise of a saviour. Kó tó di pé olùgbàlà dé yẹn. And before the saviour came. Gbogbo ènìyàn ń tiraka láti dé ọ̀dọ̀ Ọlọ́run wọn. All men were struggling to seek after God. Men made idols. others worship other gods. and they think that these gods will speak to the real God. God has forgotten these times of ignorance. and he says now all men should repent. and fellowship with him in the one name of Jesus that he has established. because I want you to know when Jesus was on the earth. Jesus said there shall be false prophets when he has left èèyàn jẹ. and they shall come and deceive the people again. gbogbo wòlíì tó bá sọ pé àwọn tó bá sọ pé ọlọ́run ló rán àwọn sẹ́. any prophet who says that God sends him. tó wọn bá sọ pé Jésù nìkan ṣe olólùgbàlà. and does not say that only Jesus is the saviour. wọ́n wá tàn ènìyàn jẹ ni. they have come to deceive men. wọ́n náà yẹ ẹ̀sìn tirẹ̀ wò. you examine your own religion. tó tẹ̀lé. and see whoever you are following. fún ẹ ní òfin lásán ni. if he's just giving you some rules to live by. pé tó bá ti máa ṣe òfin ìwà tẹ́lẹ̀ that if you follow these laws you will please God. kó mọ̀ pé kò sí ọ̀nà tó olùgbàtà lọ́run lé olùkọ́ ọ̀pọ̀ ọ̀dún mọ́. Jésù sọ pé láti jẹ ẹran ara Kristi ká mọ ìjẹ Jésù. eat of his flesh and drink of his blood. man must be born again. the holy spirit must direct and guide man. they that are led by the spirit are the children of God. Jesus is the giver of this holy spirit. Jesus says I am the way. the truth and the life no man comes to the father except through me. that's why I say unto you. ẹ̀sìn kẹ́sì that says that there is another way. that say you begin to just try. and you can please God by obeying some laws. they are deceiving you. only Jesus can make you to obey God's laws. you say how can Jesus. Jesus live in your heart? I ẹ̀mí mímọ́ ni Jésù. Jesus is the Holy Spirit. Ó I máa gbé nínú ènìyàn. He will live in you as the Holy Spirit. For example tó bá rí àwọn tó ń sọ pé wọ́n ya wèrè lórí yìí. if you see those that say they are mad upon the face of the earth. wọn pé táwọn èèyàn máa ń pè ní wèrè wọn yẹn. crazy men on the street. ẹ̀mí èṣù kan ló ń gbé nínú wọn. it is a spirit of the devil that lives within them. ẹ̀mí èṣù yẹn ló mú wọn ṣe gbogbo nǹkan táwọn sọ pé wọ́n ń ṣe bí wèrè yẹn. it is this spirit of the devil that forces them to do what they do. àwọn kan ló ń àwọn kan ló ń darí ara wọn it is not the real man himself that is controlling himself anymore. ṣùgbọ́n ẹ̀mí ẹ̀mí now the Holy Spirit wants to lead live in you. Kẹ́mi mímọ́ Ọlọ́run máa darí àwọn ènìyàn. So that that Holy Spirit can direct you ṣùgbọ́n ẹ̀mí ọlọ́run ò kì dàbí ẹ̀mí èṣù rárá o. now but the spirit of God is not like the spirit of the devil. ẹ̀mí ọlọ́run ò kì jálẹ̀kùn wọlé. he doesn't force his way in. àwọn ẹ̀mí èṣù wọ̀nyẹn wọ́n máa ń jálẹ̀kùn ènìyàn wọlé ni. the evil spirit forces his way in. wọ́n wo ta ni wọ́n rò tó jẹ́ wèrè tó jẹ́ pé ya wèrè mọ́ọ́mọ́ ya wèrè ti kálára rẹ̀. because no madman willingly accept to be crazy. níṣe ni wọ́n sọ wọ́n di wèrè ẹ̀mí it is the evil spirit that forces their way into their mind jálẹ̀kùn ènìyàn wọlé kan lẹ̀kùn ní. Jesus does not want to force his way in but he is knocking at the door. Jésù sọ pé mo dúró lẹ́nu ilẹ̀kùn mo sì ń He says I stand at the door and knock. Ẹnikẹ́ni tó bá gbọ́ ohùn mi tó sì ṣílẹ̀kùn. If any man hears my voice and open the door. Èmi yóò wọnú tọ̀ wá. I will come in unto him. Èmi yóò sì máa bá jẹ. And sup with him. Èmi yóò sì máa bá mi jẹ. And drink with him. tí Jésù sọ pé òun fẹ́ máa ṣe fún àwọn ènìyàn. This is what Jesus says he wants to do with man. Jésù fẹ́ máa gbé nínú àwọn ènìyàn. Jesus wants to enter into man's heart bá ń gbénu wa yẹn nínú ẹsẹ̀ mi mímọ́ ni. and he, when he does this it is by the Holy Spirit. àwa la máa pè wọlé. we are the one who will call him in. láti ké pe Jésù máa gbénu you have to invite Jesus into your heart. àfi sọ pé Ọlọ́run ni. that's why we say God is gentle. òun ò ní wọlé. he will not force his way in. tó bá pè wọlé yẹn a máa darí rẹ̀ náà. and if you invite him into your heart then he will come in and direct you from so. a máa mú ẹ ṣe rere and he will make you to do good. kì í ṣe nípa kì í ṣe nípa ipá. not by power. kì í ṣe nípa nípa agbára kò ní máa ẹ nípa ẹ. it is not going to be by force. nípa ẹ̀mí mímọ́ rẹ̀ ló máa darí rẹ̀. it is going to be by his holy spirit. ayé padà wàá lè fẹ́ máa ṣe. He will give you the willingness to do His will. And He will give you the, the willingness and the strength to do it. Your heart will desire to do the things of God. And when you begin to do this will of God, then are you placing God? lanu tó fẹ́ then can you ask what you need from God. ìgbà ẹni sọ ilé ẹ pàpà. then can you understand our preaching. ìgbà ẹni kíkẹ́ bíbélì tó yé o máa yé ẹ pàpà. then can you understand the Bible as you read it. ọ̀pọ̀lọpọ̀ ló máa sọ pé àwọn ka bíbélì yẹn kò tiẹ̀ yé àwọn. For many can say they read the Bible and they don't understand it. Because only the Holy Spirit gives us understanding of the Bible. For the Bible is written by the Holy Spirit. And it is the Holy Spirit that is the interpreter of the Bible. Friends, you need the Holy Spirit. And Jesus is the one that gives the Holy Spirit. That's why you need to come to Jesus. And Jesus says, Whosoever believes bá bá ti sí rẹ̀. and is baptized. yóò là. shall be saved. tí o bá gbàgbọ́ yóò jẹ̀bi. but whosoever does not believe shall be damned. hallelujah. praise God. sọ nípa ìgbẹ́ ìgbẹ́ ayé iṣẹ́. we are talking about the end of the world. a sọ pé ayé yìí ti wá dàbí ìgbà ayé àkọ́kọ́ ni. and we said the world has turned to the the, the world as it was in the beginning. nígbà tí àwọn ọmọ àwọn ọmọ ènìyàn náà tán kọ́ tower tán sọ pé eh, bíbé bábélì náà. men decided to build the tower of Babel. ní ayé ìsìn yìí ní ìsìn sẹ́. in this world today wọ́n tún ti ń kọ́ ilé ìṣọ́ bábélì mìíràn. they are doing the same thing. wọ́n tún ti ń lọ sínú òṣùpá. by going to the moon. mo fẹ́ kó mọ̀ pé nígbà tí wọ́n lọ sínú òṣùpá yẹn o. I want you to know that when they went to the moon. orúkọ Ọlọ́run kan náà mú lọ síbẹ̀ o. they did not go in the name of God. wọ́n kàn lọ nínú orúkọ ìmọ̀ ọgbọ́n orí wọn ni o. they went in the name of their learning. ṣùgbọ́n díẹ̀ tí mo fi sọ pé. and that's why I say that the time is at hand again. that God will visit this world again. but and the end of the world. God didn't say he would destroy their language anymore. no but they will destroy themselves. ìgbà náà súnmọ́ and the time is coming when God shall take over the kingdom of this world. that is our message unto you. for this we want you to accept Jesus Christ. think about this adájọ́ tó máa dájọ́ rẹ. if you know the the the, the uh, judge that will judge your case. tó bá lè lọ ṣọ̀rẹ́ adájọ́ náà jẹ́ kó dàbí. and you befriend him doesn't that work for your own good. díẹ̀ tí fi ń sọ fún ẹ that's why I say unto you. that Jesus is the judge. Jésù ló ń bá gba ayé iṣẹ́ ọ̀dọ́ rẹ̀. he is the one that is coming to take this world unto himself. he is the one that shall rule upon this world. after this present world is ended. ayé tuntun mìíràn yóò ṣẹlẹ̀. a new world will come on. káàpẹ̀ ní ìjọba Ọlọ́run. which is called the kingdom of God and Jesus Christ shall be the ruler in that Just kingdom. Jésù dẹ̀ wá and he's looking for friends now. and he wants you to come and become his friend. That is in máa he wants to walk with you from now on so that you can walk with him. àwa those of us who are walking with Jesus. from this world we start walking with him. they are the same people that will live with him in the world at that time. this is the secret that God has revealed unto to us. Eh, that the spirit of Christ within us is our salvation. that's the message that Jesus has sent us to tell you. we are like unto servants for Jesus. ó ní àwa unto you as ambassadors from Christ. to bring you unto the Father. that you might have peace with God ènìyàn ló ti bá ọlọ́run jà. for all men have severed their sins from God. níwọ̀n ìgbà tó bá ti dẹ́ṣẹ̀. in that they have sinned. níwọ̀n ìgbà tó bá tí o bá ti wá wa ti dẹ́ṣẹ̀ in that they have not accepted Jesus. tó o bá sọ pé o gba Jésù yẹ ìtúntò ọ̀dẹ́ṣẹ̀ sí yẹn. if you refuse to accept Jesus you are sinning further. Jésù Kristi sọ pé. Jesus Christ says. Wá sí ọ̀dọ̀ mi. Come unto me. Ẹ̀yin tí ṣiṣẹ́. All ye that labour. Bí a And are heavy laden. And I will give you rest. Yóò padà bọ̀ láìpẹ́ yìí o. If Jesus is coming soon. Jésù fẹ́ kó ronú padà báyìí. And he wants you to repent. Ó ń wá àwọn ọ̀rẹ́ tó máa máa bá òun gbé. He is looking for friends who will live with him. Partners in the new kingdom to come. He is looking for them that he shall be partners with him in those days. Tó máa máa ṣalákòóso ayé lórí lórí pẹ̀lú òun ní tó ń bọ̀ yìí In the kingdom of God di ọmọ rẹ̀. and we have become his people. and we are inviting you to come. and accept this Jesus. ló ń what is pulling you back? ìfẹ́ ayé ni àbí ìfẹ́ ara. is it the love of the world or the love of the flesh. bá fẹ́ Jésù ṣetán láti ràn ẹ́ lọ́wọ́. if you want Jesus Christ will help you. Bíbélì sọ pé. the Bible says. gbogbo ìfẹ́ ara wọ̀nyẹn. all the lust of the eyes. ìfẹ́ ojú ni. the lust of the flesh. àti ìgbéraga àrùn and the pride of life. bàbà. is not of the Father. ti ayé yìí ni. it is of this world. yóò sì pẹ̀lú ayé yìí. and it shall perish with this world. gbogbo ojú lè máa lépa lépa láyé whatever you might be seeking after in this world. owó ló ń lépa ni. perhaps it is money. àbí ipò ló ń lépa perhaps it is precision. àbí ilé ló ń lépa. perhaps it is houses. kó mọ̀ pé. I want you to know. gbogbo ọmọ yìí yóò dópin láìpẹ́. all these things shall come to an end. abẹ́pọ̀ ayé ìrẹ́lá ìpẹ́. soon. Jésù Kristi sọ pé. Jesus says èrè kí ló wà fún ènìyàn. and what shall profit a man. tó bá pa tó bá jọrọ ayé tó pàdánù ẹ̀mí rẹ̀. gain the whole world and lose his own soul. Jésù náà fẹ́ràn rẹ̀. Jesus loves you. ó wá àwọn ọ̀rẹ́ tó máa máa bá ń bọ̀. he is looking for partners that will live with him in the kingdom to come. ǹjẹ́ o fẹ́ láti wọnú ìjọba náà tó ń bọ̀. do you want to enter into the kingdom of God. Jesus is calling you to come ti di bí ó ṣe wà nígbà ayé ìgbà yẹn. because this world has become rotten like it was in those days. God says it shall be as the days of Noah. Only ní ká will know ìyàwó Noah will Lot nígbà yẹn ìyàwó remember Lot's wife. nígbà àti as it was in the days of Sodom and Gomorrah. ẹ̀ṣẹ̀ wọn bá pọ̀ bẹ́ẹ̀ gẹ́. when their sin was so much. tọ́lọ́run rán áńgẹ́lì méjì láti pa Sodomu náà rẹ́. and God sent two angels to destroy the world. bẹ́ẹ̀ ló ṣe rí nísìnyí o. so it is today again. ayé di bẹ́ẹ̀. the world has become rotten again. nígbà ayé àwọn tán àwọn tán kọ́ ilé ìṣọ́ Bábélì yẹn. in the days of the people of the Tower of Babel. ìmọ̀ wọn pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́. they had so much learning. tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé gíga tán ní over ọ̀run. that they begin to build towers. wọ́n náà wo eeyan èèyàn náà yìí lè kọ́ ilé ẹlẹ́pẹ́ olókè mọ́kànlá olókè mẹ́ẹ̀ẹ́dógún nísìnyí. can't you see us building long towers huge buildings again today. ọ̀nà ti ní ìmọ̀ díbẹ̀ nísìnyí. skyscrapers with because of our learning today. nǹkan bí ọgọ́rùn-ún ọdún sẹ́yìn nísìnyí. for about fifty years now. nǹkan bí ọgọ́rùn-ún ọdún sẹ́yìn. about eighty years ago. wọ́n rí i pé kò sí ìmọ̀ tó lè kọ́ ilé rà. there was no such technology that would build skyscrapers. lọ wo nínú ìlú Ìbàdàn yẹn. take go to Ibadan, for instance. wàá rí ìlú tán ilé tán pẹ̀lú cocoa house tó ga yẹn. you see the cocoa house the tall building. tó tóbi ẹgbẹ̀ẹ́ Eh, mọ́kànlé ní. probably about twenty-one story building. mo fẹ́ kó mọ̀ pé. I want you to know that. láà ní nǹkan bí ogójì ọdún sẹ́yìn láti ní tó bẹ́ẹ̀. about forty years only then did we have so much learning to build that kind of a house. àti kọ́ ka débi tá a bá fẹ́ kó ga dé. and now we are building such towers to anywhere we want to go. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní ìgbà àwọn tó fẹ́ kọ́ Bábélì. in the days of, of Babylon when they wanted to build a tower. Jésù sọ pé ìgbẹ̀yìn náà tún ti dé báyìí. that the end is here again. ìgbẹ́ta sọ pé àwọn àmì nìyẹn. and that's why we say one of the signs. that learning has increased. a but the time shall come when Jesus will put an end unto that. and he wants us men to repent now. because he wants to establish his kingdom on this earth. do you want to be a part of this kingdom that to come? do you want Jesus to come and live in your heart? do you want to repent and become a child of God? I want to pray for you you now. I want you to repent from your sin. And from your false and, and, and ordinary religion. And come and accept Jesus into your heart. Bow down, we shall pray for you. Say after me, Lord Jesus, I believe that you are the way. I believe that this is the end of the world. I believe that learning has truly increased. And I know Lo, the time is at hand when you shall return. Come and live in my heart. That I may have a part in your kingdom that is to come. That I may not be among those that will be destroyed on this earth. Receive me, O Lord, that I may not enter into this fire. In the name of Jesus Christ. Lord, we pray for all our listeners that they might be able to do your will. And give them the Holy Spirit to guide them that they may not sin anymore. In Jesus' Christ, The end of the world is at hand. Friends. Come on to Jesus. Read the Bible every day. And find an evangelistic church preacher in the word. Go for Bible teaching that you might have more understanding. And you will know the truth, and the truth shall set you free. God bless you. Write to Evangelist Julius Ade, Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out, gospeldistribution.org. Gospel distribution is one word. www.gospeldistribution.org. And you can send us email on the internet. Our web our email address is webmaster at gospeldistribution.org. Webmaster at gospeldistribution.org. And you can also read all our literature on the internet freely. God bless you and see we see you again next time in Jesus name